Mo kí ìwọ tó bá ríṣẹ́ ìṣe. Eléyìí ni bíbò àṣírí èyí tó máa ń mú three to four hundred thousand wá láàárín ọjọ́ márùn-ún. Three to four hundred thousand láàárín ọjọ́, ọjọ́ márùn-ún. Kí ni nǹkan tí ẹ máa wá? Ẹ lọ bá mi wá ewé bomubómú bẹ́ẹ ṣe ń wò ewé bomubómú mẹ́jọ ló wà nísàlẹ̀ yìí ẹ máa ṣí ojú ẹ̀ sókè sínú apẹ̀tẹ̀ fẹ́ lò ẹ máa wá àbámọ̀dá ewé bomubómú lélẹ̀ ẹ máa wá àbámọ̀dá àbámọ̀dá lélẹ̀ miracle leaf ẹ máa wá mẹ́rin ẹ máa fi ẹyọ kọ̀ọ̀kan tẹ́lẹ̀ ẹyin kọ̀ọ̀kan ẹ máa ṣí ojú ẹ̀ sókè náà ẹ máa gbélé. ẹ máa wá mú àbámọ̀dá mẹ́rin mìíràn ẹ máa dàbò lórí báyìí Ẹyin kọ̀ọ̀kan ẹ máa dàbò lórí báyìí Ẹyin kọ̀ọ̀kan ẹ máa dojú ẹ̀ o ẹ máa pa ṣíjú àkọ́kọ́ sókè ẹ máa lori. lórí ẹ máa wá mú bomubomu mẹ́jọ míì ẹ máa wá dàbò lórí ẹ máa dàbò lórí báyìí ó di méjì o ó di mẹ́ta ó di mẹ́rin. ó di márùn-ún ó di mẹ́fà ó di méje ó di mẹ́jọ ṣe rí pé ó ti pé mẹ́jọ báyìí bí ó ṣe wà nìyẹn ẹ ẹ ní fomi sí ẹ ò ní fi nǹkan kan sí ẹ gbé e ka orí ná tó bá ti tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún fifteen minutes ẹ sọ kalẹ̀ sí orí òṣùká ẹ jẹ́ kó jẹ́ òṣùká funfun tẹ́ ẹ so fúnra yín ẹ sọ kalẹ̀ sórí ẹ̀ ẹ jẹ́ kó tutù kẹ́ ṣàdúrà sí i àdúrà wo ńláńlá tẹ́ ẹ bá ti ṣàdúrà wo ńláńlá sí ẹ bó ẹyin mẹ́rẹ̀ẹ̀rin jẹ ẹ bá ti bó ẹyin mẹ́rẹ̀ẹ̀rin jẹ ẹ lọ wá fanta tó tutù tàbí coke tó tutù ẹ mú lé lórí ẹ jẹ́ kó jẹ́ tútù ẹ jọ pẹ̀lú ògo ọlọ́run tá a bá tún padà jẹun ẹ jẹ́ kó jẹ́ wákàtí mẹ́ta sígbà tá a ṣe pẹ̀lú ògo ọlọ́run kó tó pé ọjọ́ márùn-ún four hundred thousand yẹn máa pé sí three hundred thousand àṣírí bíbò tó lágbára gidi gan ni ẹ o a tún fi ètò tún ju eléyìí lọ sílẹ̀ èyí tó máa ń mú seven hundred to nine hundred thousand wá tó bá yá ṣùgbọ́n ẹ lọ délé ìwò náà tẹ ẹ bá ṣí ẹ káàkiri àgbáńlá ayé tó rìn gidi gan ni tẹ ẹ dẹ fi testimony ẹ sílẹ̀ a tún mú ètò ju eléyìí wá wòlíì àtùpà ògo ni láti ìlú Ìbàdàn plus two.